àpẹẹrẹ pàtàkì rẹ̀ òun náà ni ìwẹ̀ jẹ̀nàbà àti ìwẹ̀ júmọ́à ìwẹ̀ jẹ̀nàbà ọ̀ranyàn ni ọ̀ranyàn ni ìwẹ̀ júmọ́à wájibù ni kò wọ ipò ọ̀ranyàn tán ráúráú ó jẹ́ súnà tí wọ́n kan pamọ́ fẹ́ni tó bá tó júmọ́à kí pé kó wẹ̀. irú ìwẹ̀ tó ní jẹ́nàbà máa wẹ̀ so ẹni tó wá dá sí wípé ó jẹ ìwẹ̀ jẹ́nàbà ó sì fẹ́ wẹ̀ ìwẹ̀ jẹ́nàbà àti ìwẹ̀ júmọ́à tó bá ti gbèrò ìwẹ̀ jẹ́nàbà ó ti gbé ìwẹ̀ júmọ́à kò pọn dandan fún un kó wẹ̀ jẹ́nàbà tán kó tún ṣe wẹ̀ ìwẹ̀ júmọ́à tó dá sí wípé. àsìkò kan náà ló fẹ́ wẹ ìwẹ̀ náà oníbèrè tó wá béèrè wípé ẹnìkan lídìí irun ó kí rákà alákọ̀ọ́kọ́ fún jàmáà ó wá wà lórí rákà ẹlẹ́ẹ̀kejì ó wá ń ṣe méjì lórí bóyá òun ti só lórí irun àbóhun ò tíì títí ó fi wá lọ sórí ẹlẹ́ẹ̀kẹta nígbà tó wá dórí ló tó wá dá lógún wípé òun so ìbéèrè wa ni pé rákà kejì tóun kí yẹn lẹ́ni tó ń ṣe iyèméjì sí àlùwàlá ọ̀hún kí ni ìdájọ́ rákà yẹn èsì rẹ̀ rèé gbogbo ẹni tó bá wà lórí ìrun tí ó gbọ́ pé inú òun dàrú tàbí ẹnu bàràdì òun ó dàrú tí ó bá ti gbọ́ atẹ́gùn kátẹ́gùn ó jáde atẹ́gùn òórùn tí ó bá ti gbọ́ ohùn tí ó sì rí afẹ́fẹ́ tó jáde látàbẹ́ rẹ̀ kọ́mọ́kú olórí irun inú tí ń dàrú kì járun bàràdì tí ń dàrú kì járun iṣó ni ó irun rẹ̀ ohun tí sì ń jẹ́ iṣó òun náà ni atẹ́gùn tó gba ẹnu ibi tá a ti ń ṣègbọ̀nsẹ̀ jáde tí atẹ́gùn bá ti gba ihò tó wà lẹ́yìn wa jáde àlùwàlá ti já nìyẹn tàbí kó wá ló dá òórùn iṣó rẹ̀ mà àbóòdá tiẹ̀ mà tí èèyàn mẹ́ta bá so. ọ da nsọ so tiẹ̀ mọ̀ laarị amẹ́tẹ̀ẹ̀ta àbóòdì dà mọ̀ ọ da ọrụ nsọ rẹ mọ̀ ọ mọ̀ ntọ ń ni. so ìwọ tó o ti mọ irú òórùn so rẹ tó rùn jáde lára rẹ ọ yẹ kó o pé ara rẹ ni so ti ń rùn tá bá ti gbọ́ òórùn lára wa. tá a sì rí kí atẹ́gùn jáde látẹnu òdì wa a gbọ́dọ̀ kúrò lórí irun so ẹni yẹn tó padà wà ń kọ̀nfáàmù pé iṣó ni kí ló mu jáde kúrò lórí irun rẹ̀ nísìn kò sí kò sí kókó kan tó mu jáde kúrò lórí irun rẹ̀ ọkàn wò pé ọ̀dà ah, ìbẹ́ni pé sólóòsó náà ni no fiyè sí. Si, ihò òdì rẹ tó bá ń kírun lọ́wọ́ sátẹ́gùn jáde ń bẹ̀ àbí ò jáde ń bẹ̀ ṣé òórùn jáde ń bẹ̀ àbí ò jáde ń bẹ̀ tí ó bá ti jáde gbogbo tí bá ń dàrú inú ló ń kùn àwọn aràn inú wọn a máa kùn nínú gan ẹni tí tápà bá ń bẹ lára rẹ̀ aràn inú a máa kùn nínú nínú dáadáa ìwọ tí inú bá máa kùn jù tí inú bá máa kùn jù lọ mú àbèrè èso kan ni àbèrè kó o kó gé kó o kó kó lọ kò pọn dandan kó kúnná o kó wómúwómú dà sínú omi bomi lé máa mú lójoojúmọ́ inú kíkùn rẹ̀ ń àwọn aràn àwọn ìjẹkújẹ tó ń ní abala ti ìwòsàn nìyẹn ní abala ti ìdájọ́ ẹ̀sìn inú kíkùn kìjálùwàlà nígbà míì ń bẹ tó yẹ pé ẹnu bàràdì yóò máa fẹ́ máa lu bẹ̀m̀bẹ́ kò jálùwàlà ohun tí ń jálùwàlà tó jẹ mọ́ ìso òní kí atẹ́gùn jáde láti inú òdì rẹ tàbí kí òórùn jáde láti inú ohùn tàbí òórùn ohùn iṣó tàbí òórùn ni máa jálùwàlà. now ẹnìkan tó wá béèrè béèrè kan tí mi ò tí ì láǹfààní àti dáhùn tí mo tún fẹ́ dáhùn rẹ̀ lásìkò yìí ẹnìyàn béèrè wípé òun fẹ́ yàwó ṣùgbọ́n òun ò ṣe ń tọ́ yẹ kó ń ṣe lórí rẹ̀ ó sì ti pé ọdún mẹ́wàá ní ìsìn àwọn sì ti bímọ bíi mélòó kan ní ìsìn òun wá ṣe tán láti ṣe nǹkan tó yẹ kóun ṣe lórí rẹ̀ òun wá fẹ́ béèrè wípé àwọn ọmọ tóun ti bí síwájú kóun tó ṣe nǹkan tó yẹ kóun ṣe lórí ìyàwó òun kí ni ìdájọ́ wọn nínú ẹ̀sìn mo fẹ́ ká farabalẹ̀ gbọ́ àárín dáadáa ọ̀rọ̀ kan tó kẹnu ni ṣùgbọ́n màá ẹ̀yin wọlé ẹrújọ́ ń bẹ̀rù ẹgbẹ́ ẹjọ́ yín bọ̀ta. mo máa gbìyànjú àti summarize ẹ̀ gbólóhùn pé o ò tí sin tó yẹ kó o sí lórí ìyàwó rẹ gbólóhùn yẹn gbólóhùn àdìtú ni ọ̀rọ̀ kan ni tó wà mọ̀tẹ́mílù ni ó nípọn na kí ni nǹkan tó ń rí bá a sí bó o tí ì ṣe lórí aya rẹ ṣé nǹkan tí àwọn ẹbí ìyàwó rẹ ń béèrè fún ló ń rí bá a sí ni àbí òun rí bá a sí sọ̀dáàkì tí olúwa ẹlẹ́dàá ní ọ̀ràn yàn pé ká fún ìyàwó wa tó bá gá sí pé ń tó ń rí bá a sínú ìbéèrè rẹ ni pé àwọn iṣu àwọn iyọ̀ àwọn ẹran àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí àwọn ìdílé kan nílẹ̀ Yorùbá ṣe máa ń béèrè fún lọ́wọ́ ọkọ ọmọ wọn lọ́wọ́ ọkọ ọmọ wọn tó bá gá sí pé ìyẹn lòún rì fáà sí ìyẹn ò nítumọ̀ ìyẹn kò nítumọ̀ ìyẹn ò sínú sẹ̀ríà ìyẹn ò sí nínú sẹ̀ríà iṣu àti àwọn èròjà rẹ̀ tó o kó lọ sílé àná rẹ ìyẹn ò sọ ìyẹn ìyàwó kò sọ ìyàwó tó bá ga sí pé ìyẹn ló lọ̀rọ̀ sí tó ṣe àná rẹ ṣe sọ́dọ̀ rẹ nìyẹn o ò sì tí ì lágbára ìdájọ́ yẹn nìyẹn ok àti pé mọ̀wulẹ̀ tí ẹ̀ kóṣù gan lọ ọ̀ jẹ́ wọ́n níṣu irú iṣu yẹn ló jẹ́ wọ́n o ó jẹ́ wọ́n níṣu mí o kó o rí iṣu tó dáa kó o rà fún àna rẹ ẹ̀sìn wo tako o gbọ́ mi yé o ẹ̀sìn wo tako o ṣùgbọ́n ẹrù tí a máa dì lọ́jọ́ ìgbéyàwó ó ti níye òǹkà iṣu àpò oyọ̀ kan ẹran àyè kan gbogbo àwọn nǹkan tẹ́ máa kọ́ ọjọ́ yẹn ẹ̀sìn wo béèrè fún lọ́wọ́ anybody ẹ̀yin tẹ́ ń gbà ìjẹkúgẹlẹ̀ lẹ́ ń jẹ ẹ̀yin tẹ́ ń san ìsakúsọ lẹ́ ń san ẹ̀yin méjèèjì ni ọ̀daràn ẹ̀yin tí ń béèrè lọ́wọ́ yín ọ̀daràn ni ìwọ náà tó ń fún ọ̀daràn ní nǹkan ìwọ náà ti di kí ni ọ̀daràn nínú ẹ̀sìn nìyẹn ṣe dáadáa sí àná rẹ kọ́ wa ìdájọ́ yẹn nìyẹn. tó bá dá sí pé sọ̀dáàkì ló ń rìfáà sí ló ń tọ́ka sí pé abletifu ṣé kí ni wà recorded. tó bá dá sí wípé sọ̀dáàkì lòún rìfáà sí pé ò tí ì fúnyàwó rẹ̀ ọ̀tún dáràn ọ̀ràn tó ọdọ́ kọjá pé mọ̀ kó o jẹ gbèsè sọ̀dá àkì sọ́rùn kó o sì ṣìkà àdéhùn. eléyìí ò rẹ̀ ń dá ìgbéyàwó yín sí null and void kò rẹ́ńdà ìyàwó yín sí invalid kò rẹ́ńdà rẹ̀ sí nǹkan burúkú ẹ ti ṣe yìgì ẹ ti so yìgì ok sọdá kì í tó ò tí ì san ó ní kó o wá bó o ṣe san eléyìí ò sì ní ipa kankan tó fẹ́ kó lórí àwọn ọmọ tẹ́tí bí láì dáa kò nípa àìdá kan tó fẹ́ kó lórí àwọn ọmọ tẹ́tí bí síwájú kí bàbá tó ṣe kí ni kó tó san sọ̀dá kí orí ìyàwó rẹ̀ ó di kókó méjì o àbí tó bá wá dá sí pé n rí ìfàásí ni wípé ọmọbìnrin yẹn tó di ìyàwó nú ilé rẹ ọsákò lé bàbá rẹ ni lọ́wọ́ asábọ̀ ìwọ náà wò pé a gbọ́dọ̀ lọ́mọ búkú fún ẹkùn pajẹ́ wọlé ilé ilé rẹ ó sì wọlé ó sì ń sọkọ fún un lọ ẹ sì ń bímọ fúnra yín lọ tó bá dá sí pé ọ̀nà tíyàwó rẹ ẹni tó ń pè níyàwó rẹ ọ̀nà tó gbà dìyàwó nìyẹn aha ìyẹn ló ní ìṣùnú o nítorí wípé ìfẹ́ra yín kò pilẹ̀ lórí ìyọ̀ǹda aláṣẹ rẹ̀ èyíkéyìí ìyàwó tí bá ń bẹ lẹ́ẹ̀dẹ̀ rẹ tí ò sí ìyọ̀ǹda aláṣẹ rẹ̀ ìyẹn gangan ni problem ìyẹn gangan ni problem kó o kóṣù lọ kì í ṣe problem kó o tí ì san owó sọ̀dáàkì kì í ṣe problem iṣu tó o kó lọ mọ wulẹ̀ kó lọ mọ́ ra búrẹ́dì lọ fún wọn ká máa gẹ búrẹ́dì ra míìkì fún wọn ra tíì fún wọn mọ fún àna ẹ nǹkan sọ yẹn dáa báyẹn ní ti sọ̀dáàkì ọkàn bí lèrè ni pé arábìnrin ó tiẹ̀ sọ ń tó o fẹ́ gbàjọ́ kìíní àná kí ló fẹ́ gbà kẹ̀sìjọ sọ sotiye kẹjọ sọ kò sì fún ní ti ọba béèrè fún ṣùgbọ́n tó bá lọ jásí wípé ọmọbìnrin yẹn tó di ìyàwó nú ilé rẹ tó ń pè ìyàwó rẹ kò sí gbólóhùn mo yọ̀ǹda ẹ̀ fún ọ látọ̀dọ̀ aláṣẹ rẹ̀ ìyẹn gangan ni problem tá a fẹ́ yanjú báyìí. ìyàwó tí ń bẹ lẹ́ẹ̀dẹ̀ rẹ̀ tó ń pe ìyàwó rẹ̀ tẹ́nìkan kò yọ̀ǹda rẹ̀ fún ọ tó gálàṣẹ rẹ ẹ sí nípò ọkọ ẹ sí nípò aya o síra yín ipò tẹ́ wà síra yín ni ipò alágbèrè ipò onísìnà ipò tẹ́ wà síra yín nù káwa sọ pé bẹ́ẹ̀ lọ̀rọ̀ ẹ ṣe rí ká sọ pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ ṣe rí. orí ẹríra yín ẹ yín sọ̀rọ̀ ó sì ṣàwá bọ́ ìwọ náà sì gbà sínú ilé ó sì ń pamọ́ jọ fún ọ ká sọ pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀yin méjèèjì ṣe rí ẹ tí ì di ọkọ ẹ tí ì di ìyàwó ìwọ ni a sọ pé ohun tẹ́ ẹ̀ tí ì ṣe kẹ̀ lọ ṣe. èyí ni ìgbésẹ̀ àkọ́kọ́ lórí ọ̀rọ̀ rẹ̀ ìyọ̀ǹda tí aláṣẹ rẹ̀ kò tí ì yọ̀ǹda yẹn ọ lọ sọ́dọ̀ aláṣẹ rẹ̀ tọ́rọ̀ kàn yóò lò ń yọ̀ǹda ọmọbìnrin fún ọ not by force not by fire by force o tó o bá ti lọ bá bàbá ẹ yọ̀ǹda ọmọbìnrin fún mi báyìí torí ọjọ́ kìíní àná tó wá bá mi ń lé mi ò mọ̀ sí ọ̀ràn mi ò mọ̀ sí ọ̀ràn ok ní ìsìn mo ti wá mọ̀ sí ọ̀ràn ẹ yọ̀ǹda ẹ̀ fún mi tí aláṣẹ ẹ̀ bá ní mo yọ̀ǹda látàsìkò yẹn lọ ó dìyàwó tó bá ní mi ò yọ̀ǹda bá ń dá padà kó o dá padà lókù ìbá àti bí ọmọ mẹ́fà fún ọ ìbá àti bí ọmọ nú ẹ̀tàn fún ọ tọ́ba lóhun ò yọ̀ǹda ọ lè ṣe kí ni ọ lè sọ bẹ́ẹ̀ ibi ojú yín rí mọ́lẹ́ ti sọ mọ́ ó lè sọ bẹ́ẹ̀ ṣé wọ́n mọ̀ wípé ọmọ mi-ín ó fẹ́ wrong person ó lọ sábà wrong person tó ga sí pé aláṣẹ rẹ̀ ò lè gbà láíláí pé kọ́mọ ọ̀hún kó fẹ́ so yóò wá dúró de ọjọ́ tí ọkùnrin wọn padà wá tí ó sọ pé òun fẹ́ gbà yọ̀ǹda lórí rẹ̀ bàbá wọn sọ pé o ò wulẹ̀ lé fẹ́ ọmọ mi bá ń dọ́mọ mi padà sí ọ̀dọ̀ mi ni tó o bá ti fẹ́ kí ìyá rẹ kó jẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ lọ́jọ́ àlèkèyàmọ̀ dá ọmọ yẹn padà síbi tó ti wá ni tí ọmọ ń súnà tó bá lọ sí ọkọ ní tọ́lọ̀ bọ́sọ̀wọ́ ń bídíà kò sígbà tó ń bídíà yẹn wá tó ń súnà ó yọ̀ǹda fún un so ti yé àmọ́ in most cases in most cases ìtí máa ń ṣẹlẹ̀ ní wípé tí ọkùnrin bá ti wá bẹ́ẹ̀ pé mo ti wá gbọ́ nísìn wípé ẹ gbọ́dọ̀ yọ̀ǹda aláṣẹ ó sọ wípé well mo ti yọ̀ǹda fún ọ lásìkò tó yọ̀ǹda fún wọn yẹn lẹ́sẹ̀ ẹ̀ di ọkọ lẹ́sẹ̀ ẹ̀ di aya ìyọ̀ǹda nìkan ni o ìyọ̀ǹda nìkan ni o tí ó bá ti sí yọ̀ǹda lórí aya tó gbé sílé tó kàn wá bọ́ ọ tẹ́ ẹ wá ń ṣe lọ́kọ-láyà ẹ̀ ń ṣàgbèrè ni o so ọmọ àkọ́kọ́ tẹ́ ẹ bí àgbèrè lẹ fi bí ọmọ kejì àgbèrè lẹ́fi bí ọmọ kẹta ọmọ kẹrin títí tẹ́ẹ̀fì lọ ṣe àtúnṣe tíyẹn ti clear báwọn tó bá ti já sí wípé ọ ò fẹ́ pẹ̀lú àṣẹ aláṣẹ rẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda aláṣẹ rẹ̀ alágbèrè nìyí ṣìkìnà ọ̀rọ̀ tí mo sọ yìí kò sí ìyàpẹ̀ ẹnu àwọn àfa lórí gbogbo ọ̀nà gbà bẹ́ẹ̀ pé ẹ má ti fi ọmọ tí ó bá ti fẹ́ ẹ pẹ̀lú ìyọ̀ǹda aláṣẹ rẹ̀. ẹ̀kọ́ mi lọ́tọ̀ wá ní ta la láṣẹ obìnrin. àmọ́dájọ́ ni wípé ẹ ń bá fẹ́ ọmọbìnrin láì gba àṣẹ lọ́wọ́ aláṣẹ rẹ̀ kó tó mọ sọkọ rẹ̀ oníṣìná ni o alágbèrè ni o. ta wá ni aláṣẹ obìnrin. kọ́kọ́ lọ wípé tọ́ba ti ń gbọ́ aláṣẹ wọn ò dáko obìnrin bẹ̀rì nínú Islam tọ́ba ti ń gbọ́ the word aláṣẹ obìnrin wọn ò dáko obìnrin bẹ̀rì wọn ò kan obìnrin mọ́ rí láyé díàfọ̀ ìwọ tó o fẹ́ ọmọ pẹ̀lú ìyọ̀ǹda ìyá rẹ̀ alágbèrè ni ọ́.